kúnyìnà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà á. ẹ kàkà gbọ́. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما جواب ìdí àtijọ́ wa rèé o ọ̀rẹ́ ń gbé lójú ẹ̀lómi pa aládejò ìdí ẹ̀rẹ̀ ìnìyẹn o. bí n ta àkọ́jẹ dáná tó sún ọmọ pé irú lúgà bẹ́ẹ̀ ni sìn ní kí ni ẹ bá ké kùsì ní kí o gbogbo tọ́lọ̀ sọ ìjọ rọ̀ yìí. tó o bá ké kùsì o. ọlọ́run yá yá nàbí o ẹ máa gbọ́ o ó o ta lọ sọ fún àwọn ìyàwó ń tó jẹ́ kó lè rèé o tó lè burúkú bíi bíi gbogbo òjì sọ́kọ́ àwọn ìyàwó rẹ̀. wàdà náà ti ká. sọ fún àwọn ọmọbìnrin rẹ tó bí sọ fún wọn. wàlísà ìlúmìnì. àti àwọn ìyàwó àwọn tó bá jẹ́ pé mọ́mìnì ni wọ́n tí wọ́n sọ lè láyé ẹ̀rẹ̀ kí a máa sọ fún wọn. táyà ògbèjà máa àwọn ẹni òkè wa. ẹ̀yà tó kú jẹ́ ẹgbọ́ dáadáa ọlọ́run ti wà náà fi sọ fún àwọn ìyàwó rẹ̀ sọ fún àwọn ọmọbìnrin rẹ̀. wọ́n ní sá irú mi ní. wọ́n á sọ fún ìyàwó àwọn èèyàn tí ó soríire láyé àtàlìkí àmà tí jẹ́ múmi níjọ́ wà ìdán náà sọ fún àwọn náà. ta lọ́wọ́ sọ fún ta ní àlànà ọ̀hánà mi sì sè àti òní wà ìdán náà àwọn akáàbì yìí àwọn ní òṣèké ni ní òpè kò pé tọ ọ̀rọ̀ pé wà ní ta ìlìkà fìrí iná kọ̀tọ̀ bẹ́ẹ̀. kò sọ pé yá kò sọ pé wà ní ta ìná sí pé yáyá nàbíyù kúlì àti wá díkà wá bàná díkà wà ní ta ìmúmẹ̀lẹ́nà wà ní ta ìná sí. ọ̀tá tí ó da ọmọ yìí kò pé ẹ dá ìyàwó rẹ kò sí ìdí yìí. ìjọ máa jẹ ọmọ ẹlẹ́yìí gbọ́ gbẹ̀lẹ́ ó dà kò tún tó pé yá ó lè bá ìlú mùsùlùmí náà. ẹ bọ̀ kan ọ̀gbẹ́ ó ní sáré ìsáyè mùsùlùmí mìínà àníyàwó múmi mìínà ẹni tí ó sórí ilé mùsùlùmí mìínà mùsùlùmí mùsùlùmí mùsùlùmí à ń pè mùsùlùmí èwo mùsùlùmí ni mùsùlùmí tí di mọ́mẹ̀lì mùsùlùmí padà di mùnáfíìsì. ara ara mùsùlùmí ni ya oríta oríta ni mùsùlùmí jẹ́ mùsùlùmí gbòòtò pa ó lè yẹ pé di ó lè ó lè di òní ọ̀gbẹ́ ọwọ́ ní yùdí ní ìlà. ìlà rẹ̀ yìí mẹ́lú bẹ̀rẹ̀ àbí bẹ̀rẹ̀ ń. a mo o ọyẹ amúdí àbùkà lọ́wọ́ ẹ a máa ń lò ní ọjọ́ òní báyìí tá lò kí ojú gbogbo ẹ bá rí kó lẹ́wọ̀n ní bàbá bílẹ̀ rí bẹ́ẹ̀ jámọ̀ pé ṣé wọn ò ṣe lójú ẹ báyìí báyìí bàbá mi ní bọ́lá máa tàbí kò kẹ́ wọn. ọ̀nà tí ọlọ́ngbà fi jáàbò wọn sí nàìjíríà ọ̀nà ara ọ̀tọ̀ ni kò sígbà tẹ bá lo sísítẹ̀mù yẹn láyé tẹ̀lé rájọ lọ́la sísítẹ̀mù yẹn. bàbá àgbàlá wọn ní kò yẹ háyàwó yìí pé ó ti lò jáàbò pé ó ti lò hàn wọn á gbogbo ajé gbogbo ajé oúnjẹ ha ẹ máa mọ̀ pé nǹkan kan bẹ kí yàtọ̀ ọlọ́run àsìkò yẹn wọ́n ti tẹ wá àbíkọ̀ ti gbogbo ẹni tí ń roka ẹni tí ń sọ̀rọ̀ wọn ò ní í dá sí wà sí o ẹjẹ́ ó dàgbà fẹ́ gbé ìdáàbò lómi lórí ah. gbogbo ẹni tí sèké ló sọ̀rọ̀ kẹsí ọ̀hún délẹ̀. ó pè é ní. àlùkò bẹ́ẹ̀ ni apẹ̀tẹ́ ń jò ní. bẹ́ẹ̀ni. ń máa béèrè fún ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀ jọ́nà. agbàgbé sílé ni ṣùgbọ́n ìdáwọ̀ ẹ̀dínlẹ̀ láǹṣe lọ́lọ́run sọ yìí o. yùdì ní ìlànà wọn ni pé kí wọ́n lo ìjáàbù wọn lókèdè lẹ́gbà ntaara ọtí wọn nìyẹn kan lo ìjáàbù lókèdè lẹ́gbà ẹ̀wọ̀n ìjọba ìjọba rẹ̀ ọwọ́ aṣọ di. lẹ́yìn ká àbùdá ayé ọ̀rọ̀fúnà fàlẹ́ ayọ̀kùnrin. ọlọ́run ní ìta àbẹ̀sẹ̀ báyìí ni pé dáríkà ná ayọ̀rọ̀fúnà eléyìí láàfin màwọn obìnrin rẹ̀ yàtọ̀ sáwọn obìnrin bú láwọn pé ọmọ obìnrin lélẹ́yìí èyí obìnrin tí gbẹ́jẹ́ lọ́wọ́ ṣe lélẹ́yìí wà á láyé ọ. nínú ọmọ obìnrin yìí máa ń pé tí ó rò fáwọn àpá pé òun ò òun ò kú gangan mọ́ ẹ ẹ òun ò mọ̀ bójú. ọkọ ẹ kọ́ àní ìsọkọ rẹ̀ ìkan bẹ lọ́wọ́ ń tirẹ̀ lọ́wọ́ ń sìn sẹ́kẹ́yà lọ́wọ́ àǹtí lẹ́tà wíwà bí gẹ́gẹ́ òsì rí bàbá abẹ́rẹ́ pèmí lánàá fọ́rọ̀ yìí o sì ó sì gbọ́ wá sí ìjà ó lẹ́bẹ̀ ló ìjà ó lẹ́ lo ó lẹ́ bojú ọ̀gá tẹ́tẹ́ àmì ọ̀rọ̀ ànábì yẹn láti ọ̀rọ̀ yìí ó sì lórí ìsìn ọkọ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀ ló kó lè kó lé ó lè dídí máa ń rìn fọkùnrin fọkùn yẹn ó ní ẹ̀bùn kọ́mọ ọ̀hún máa lẹ́ ọ̀jáde owó náà jáde ó ń lẹ́yìn sí kọ́lá ó jẹ́ kí ọlọ́run kò jẹ́ kọ́jọ́ yìí ọgbà jò nítorí àwọn sọ̀rọ̀ yẹn o pé kí obìnrin lè bá a díẹ̀ ní ọ̀wọ̀ obìnrin tí ọba ha ìsẹ̀ni ọ̀wọ̀ bẹ́ẹ̀ náà lẹ́jọ́ bá jọ rí wọn ní títì ni èyí náà wò lọ́jà àbúrò tó wá jẹ wọn ìwọ́n wílẹ̀ obìnrin tí ọba lóye já ìsẹ̀ni ọ̀wọ̀ rárá kò sí tí ò lè tẹ̀lé sí. àní èèyàn búrẹ́dì lérí sínú pọnpọ́n kọ̀dá kankan bò ó lẹ̀ ẹ̀yà pé ó búrẹ́dì ọmọ ń bínú gbèsè àti pẹ̀lú búrẹ́dì gbèsè táwọn fẹ́ jẹ orí rẹ̀ òwe táwọn jẹ búrẹ́dì nínú pọ́lùbàgì ni wọ́n wà. ó pè kàtó ní wọ́n tọ̀ náà ọwọ́ yẹn ń pè lásẹ̀wó ìbá ti màdé ní ọ. àjùmọ̀dé àjùmọ̀dé náà ìgbẹ́ òwò wà nù. bí èèyàn bá jẹ́ ó yẹ kí gbẹ́lọ́kùnrin wà láì kò ní bí balẹ̀ dé hàlà wẹ̀ ọlọ́ májè májè wo fi mi láàbọ̀ láyé ìyàwó tèmi ẹnìkan wojú ẹ̀ darí ẹnìkan wo kọ̀ọ̀ṣẹ́ ẹ̀ darí ẹni ẹlòmíì fẹ́ wojú obìnrin rẹ kọ́ ọba dáwàdà kò gédé yàrá débẹ̀ ọbẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o ti yé dáadáa. àgbọ̀yé àánà fún mi là. ìyàwó rẹ̀ ló fà yẹn ìyàwó rẹ̀ ló fà yẹn lẹ́nìkan wò dáadáa lórí ẹ̀tọ́ ni mo ṣe rí. kódà ń wà títa yẹn kíní jẹ́gbẹ̀ wò yìí yóò lọ pa yóò lọ yóò lọ pa ah. ìyàwó rẹ̀ lọ yà pa yẹn yàrá o jókòó tì lé yàwó dáadáa ìyẹn náà wàá fi ṣe tiẹ̀ lé ah. èdè ó lé lé òun báwọn ìyí ṣe ṣe ilé ìtọ́lọ́wọ́ àjọ àjùmọ̀ṣe ìyàwó ah. ìyàwó òjijì. Ah, ah, àwọn tí wọ́n lówó tí wọ́n tún múlẹ̀ pé tí wọ́n ọ̀dẹ̀ kọ́rọ́ ọlọ́run àwọn bọ̀ ẹ̀fọ́ sí ìyàwó wọn wọn ìyá ìwọ̀n wọlé àwọn bọ̀ ẹ̀fọ́ sí ẹ̀rọ máa pé kò ní jọ́pàá ní ìdá òní dá ẹ̀fọ́ pé ń gbójọ́ gbogbo wa ìbàdí tọ́lọ́ bá kó tọ́lọ́ bá sàánú ọkùnrin àbá àná àkọ́ yìí sáà àkọ́ yìí. jẹ́ ìdàgẹ́bẹ́ jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ òun ìṣe tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́ ń wo ẹ̀kùn ni <laughs> ẹ̀kùn téèyàn ṣe jẹ́ náà yóò ń bà ládàbí abẹ́ ni pé kúlí ló bí o kúlí àbáwá kan tí wọ́n lọ sàwùdí wọ́n fẹ́ gba wọ́n fẹ́ ṣe máta wọn kúlí jẹ́ àmì gbòye máta rè ẹ̀ wọ́n ní kúlí àmì gbòye máta à ń kọ́ sínú ìwé tá àwọn pé ẹ̀yin àbáwá ẹ̀wò dáadáa kúlí yìí amúlùtọ̀ lágbára ni ọba àdìgbẹ́lẹ́ lọ́sọ̀ọ́sẹ́nu ànábì yìí àwọn sọ pé pé ẹ mú òfin ẹ mú òfin mí tó nígbà wá tó kọ́dọ̀ ju òfin sẹ́nu ànábì rẹ̀ báyìí a wọn ní má kí àwọn sùúrù pé wò ó o ti parí má ta rẹ̀. èèyàn bá mi yàrá nta àbílẹ̀ wọn yà bẹ́ẹ̀ torí rẹ̀ náà ni láti wọn yà bẹ́ẹ̀. wọn lọ ní rámátà rámátà ọlọ́run ló ń ṣe rámọ́tà lọ́rùn èèyàn léra àwọn lórí yàní yẹ́hámù ìbàdáwò aṣàwàjálà ọlọ́run bá máa ń kẹ́ àwọn arú rẹ̀ ń kẹ́ wa púpọ̀ ìkí ọlọ́run ti pọ̀ jù fún wa ìkí ọlọ́run pọ̀ fún wa ọlọ́run má dàkẹ̀rẹ̀ ìlú fún wa ọdẹ tọ́lọ́mbá tọ́lọ́mbá gba tíntínní tíntínní inú àmàyè ìkẹ́ ọlọ́run ti ń bẹ lára rẹ̀ tọ́lọ́mbá tíṣì ẹ̀ ní àmàyè rẹ̀ gẹ́gẹ́ ìkẹ́ ọlọ́run ti bẹ lára rẹ̀. ọlọ́mọ wa ni wá. bẹ́ẹ̀ bá ní wàhálà ìsà tọ́bẹ̀ di pé ẹ pé gáàsì ta ẹ máa lo gáàsì fún. tẹ́ bá sọ fún yàn pé gáàsì jẹ́ lò lẹ́nu aago mí mélòó kan ó ti di táwọn ẹ̀sùn lọ sẹ́wọ́n mi ò six thousand mi ò six thousand kí ni agolo gáàsì ńgbà tó ṣe díẹ̀ ó ti di tán. gáàsì gangan kí ń jẹ́ omi o mímí rẹ̀ ọ̀já lè kọjá kè kọjá lẹ̀ ní o ní ẹni gáàsì ràn lọ́wọ́ o ní ẹ ń pààrọ̀ agolo ní ìdówó sẹ́yìn olówó sí yìí o ẹ wá wo eré nígbà mí gbùgbù nígbà mí gbùgbù tó ṣe é kà <laughs> tàmí tàmí tàmí kọlọmọ sí tiẹ̀ ẹ̀wẹ̀ tàmí mọ́ràn ètí ẹ̀yọ kan ló ti lè gbọ́dọ̀ fọmọ ẹ̀dẹ́yìn à tí kàbẹ́ yìí ní wàhálà. tí ò yé ro tí ò yé ta ẹ̀wọ̀n etí àwọn abílì ẹ̀ lówó. àwọn kí ṣe tí fún o ètí ọlọ́run náà yọ̀gàn ní wàhálà díẹ̀ ni o ẹ̀wọ̀n etí ọmọ san kó lè bá àyè tí máa tó fi bọ́ràn ìkánú etí ni méjèèjì kan o kaba gbé ojú kaba gbé ojú wa iye àǹfààní ṣe. láì mọ̀ pé dúdú rè pupa rè ní a fi ń sóúnjẹ wa dáadáa kẹ́tọ́gbé wa wọ́n ṣe dáadáa kẹ́tọ́gbé wa pé a bàbá ọ̀yẹ̀wò àbọ̀ ọ̀yẹ̀wò ọ̀gá ọ̀yẹ̀wò tẹ́ bá mọ̀ pé tèkàfó àti kí ni wọ́n pè tèkàfó tẹ́ bá mọ̀ pé ló tọ̀ wọ́n ti ṣe bá ti yí wọ́n ti gbé tiwájú ó ti gbé ẹ máa jẹun yín lọ olóúnjẹ yín lọ́kàkàkà wọ́n yóò ṣe owó wọn ò dẹ̀ jẹ́ pé kó bá àwọn tó bá yíyan ẹ wò kí ọlọ́run ara wa ọ̀kẹ́ ọ̀nà àwọn àlùfáà wa tí wọ́n ṣe àwọn àlọ́dún kan kọ́lọ́ba ní sàdékùn àánú rẹ̀ fún wọn tí wọ́n bẹ láyé báyìí ti kúrò bá ti kẹ́ wọn torí pé ọmọ India ni wọn à ń kó wọn ní ìtọ́sọ̀ amọ̀nà wọn náà ní ní abá ní dábà bá ní ti wá jọ lẹ̀ wọ́n ti di kàn náà bá mú owó lẹ̀ máa wọ́n fún Hawaii pé so nàìjíríà rè aníbẹ̀rẹ̀ ni wọ́n léwu lọ́ga ìlú owó yìí abádáàpọ̀ ẹ̀fọn ọjọ́ náà pé lọ́ga ìlú nàìjíríà rè wọ́n ta lọ́fẹ́ kọ́ lọ́wọ́ kó mílíọ̀nù rẹ̀ fóun mílíọ̀nù yìí owó yìí kọ́kà gbójú kan lásán báyìí ten million ní ìsìn kọ́kà gbójú kan wá ah ayé òsì o ibi kan náà nípa yẹn méjèèjì ó sọ ti o kúlẹ̀ ó náwó lọ ayé òsì ti pé iye owó táwọn máa dáa kọ òun lójúmọ́ lọ́wọ́ fún àlejò owó òun torí pé nígbà tí owó òun ààrẹ gbà ní ìsìn kákojú kan lẹ̀ àti pé owó jù ń dowó lọ nìyẹn àárọ̀ tayọ ẹ̀ àgàgà méjèèjì kọlọ́wọ́ gbé ọ wa. bílẹ̀ kọ́nà tó wà rẹ̀ dánú sọ̀rọ̀ rẹ̀ wọ́n náà máa lóun máa ń fún wa.

ẹnìkan wá béèrè pé ńgbẹ́ níkẹ́ ọlọ́run gbá yìí fàyín kọ́là kọ́ ìlú ìnànà nàìjíríà mi nàìjíríà sì mọ́ni àgọ́bà olúbùsù wàlìbáyíwá wàbákìlì máàlì wàbákìlì ọ̀làdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi àárín àwọn èèyàn tí búùsù ń bà búùsù ilé kúkú níjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run làwọn bẹ́ẹ̀ àìríná àìrílò ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́lá wa ń bẹ̀. gúúsù bí bá ń bẹ nílé owó kàró tí a máa tilẹ̀kùn máa dowó pé ẹ̀yọ́ máa gbé bẹ̀ wọ́n ní gbogbo owó yìí tí ọlọ́run bá tẹ gúúsù sí yàn inú kọ́wọ́ òdìgbé fà inú káwọ́ sì bẹ̀ inú báyìí básìkò tí wọ́n ti máa lé pẹ̀lú owó yẹn ìjọba léde yẹn ọ̀kà ń sówó ń tapá àǹdá gbogbo mọ́ ìwé ọlọ́run bá yìí síbẹ̀ ọdún tí wọ́n kéde owó ọdún làwọn kan rí owó tí ọ̀yẹ́ kan tó sì mọ́ láyé ní ọ̀nà tí wọ́n gbà rí wọ́n rí ọ̀nà kan ẹ̀já akọ̀nà tí wọ́n gbà rí ẹ̀já àbísílẹ̀ ọlọ́wọ́ fẹ́ náà ni bọ́lá bẹ́yàn kó rí tọ́wọ́ gbọ́dọ̀ kan láti rí ṣùgbọ́n rí rí owó tí ìṣòwò díẹ̀ tọ́wọ́ bá rírú ẹ̀ bọ́lọ̀ wa kọ òsì mọ́mọ́ ọ̀yẹ̀ kí wọ́n sì kó owó yìí sọ̀tẹ́sílẹ̀ wọ́n kó wọ́n rí ṣe wọ́n rí ṣe tó sí wọ́n ṣe gbà ẹ̀mí sì balẹ̀ pé yẹ́ ntọ́kùnrin ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ti di ọ̀kan lówó lọ́wọ́ Nàìjíríà tó pé ọlọ́run kan sọ̀rọ̀ owó nǹkan bákàbákà ni ẹ ẹ oṣù ni wọ́n ká ń sọ owó nàìjíríà gbà náà kò lè dé kó tàpá àtẹjọ tí èkìyẹ wọ́n fèkè pẹ̀lú owó rẹ̀ gbogbo ọgbọ́n ni ẹ dá gbogbo ọ̀gá báńkì yẹn lọ rí wọ́n ti rí ọ̀gá báńkì lóru tí wọ́n gbọ́kọ̀ wá tí wọ́n ṣe fún àgbàgbà nípa ìgbé a ọ̀rọ̀ lélẹ̀ yìí ìjọba ń wá owó yìí ẹni a bá mọ́ lọ́wọ́ dáràn ngbọ ẹyin náà ti rí ìpòsè ìpòsè yìí sẹ́ẹ̀tù wa lọ́nu ńgbà wo orí kankan ṣe sí i láti wá tó jẹ́ kó sí láti ìjẹun ìṣeré káàkiri jẹun yàrá rẹ̀ lọ sún náà ṣẹ́rí kan bẹ̀yẹn àkó àkó mọ́ wọn ni ọlọ́mọlẹ̀ bóṣù mọ́ wa wọ́n jẹ́ òṣìṣẹ́ báyìí wá tàbí bàlá àbí bìlá ó ní àìsàn kọ́lọ́ làwọn bẹ̀. àìsàn lọ́wọ̀wọ́ èyí tí wọ́n ti máa ń pàwọn èèyàn rẹ gẹ́gẹ́ ní ń pè bẹ́ẹ̀. tàbí àìsàn wà lọ gbogbo ẹni tí bá tí bá wúyẹ bá ń bájà lóṣù mi bá ń fọlá làbíà. wọ́pákì lè máa lè àbí kí ọmọnìyàn lùsì owó kówó tán kówó kò ra àbí kó sòwò kọjá sí gbèsè. wọ́pákì lè àwòlá dì àbí kéèyàn lùsì ọmọ ọlọ́run wò gbogbo tó fún alọ́mọ lọ́mọ jọba àkàlẹ́ ọlọ́run jọba àkàlẹ́ ogun ẹ̀mí lọ́mọ àní gíláàsì wa pẹ́jọwọ́ pẹ́jọwọ́ fọ́ fàyà rámà fáwọn àkàlẹ́ yìí rámà lọ́wọ́ dàbẹ̀ àwọn àgbà ní à kulu ma asọba insanu min seyi min bala'i wawa muminu faina o rahama gbogbo ntọba bá ọmọ nìyẹn kan láyé sábẹ mumini bá lé nìyẹn tí ń kírun fọlọ́run tó gbà fọlọ́run rahama ni o tabari kájọ ọjà lọ́rùn wàláyé rahama ni o ẹ máa gbọ́ sí i o bí wọ́n ti jẹ́sí jẹ́sí yẹn lẹ́yẹ o. liana o ń sọ̀bára kù síbà fàwa bàtọ́ bìbí náà tí nǹkan mẹ́ẹ̀ bá bá mumini tó bá la sùúrù bọ̀rọ̀ tó ṣe sùúrù tó gbé mi wọ́n lè ọlọ́wọ́ lè fún lẹ́sàn àwọn sọ́ọ̀rù yìí náà àwọn tó sọ pé òun fún wọn sínú àìjẹ́ náà nítorí bí wọ́n ṣe sùúrù nìkan sùúrù nìkan gbìyànjú àìjẹ́ náà oyin orin tó yẹ kó o dà sí o lè dà bó bá ti jà ìbá rẹ ká ẹni tó fẹ́ bá jà tó hàn lé mà ọ̀rọ̀ wá gbé mẹ́ ẹ̀yìn wọ́n sì fi ọ́ sàjẹ́ náà torí ẹ̀. wọ́n ìbá ìtàsábà tó bá ti gbé ìtàn lọ́dọ̀ ọlọ́run pé wáì kí n ṣe sùúrù àmọ́ wọ ọlọ́run kó lè bá a fún lẹ́sàn-án ìwà níjà sùúrù mi ò gbé ṣùgbọ́n pé pé mo mọ̀ pé tí n bá fi wẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ ó fún lẹ́sàn-án ìwà jà sọ̀rọ̀ pé mo lè mọ owó mi ló ti gbà yìí ẹ̀ẹ́n ti bọ́ ṣùgbọ́n ọba àlejò ọlá kọ́sùpàmílẹ̀ sàn pé ìwọ gbowó mi lọ́nà ìtọ́ wọ́n lọ́rọ̀ ọ̀sán bẹ̀rẹ̀ kan aṣáákiri náà ẹni tí ń dúpẹ́ fọlọ́n ọlọ́sọ̀ ẹ̀sán rẹ̀ fọwọ́ àfẹ́rù làwù tó bá nílà yìí náà ó ti dúró fún mi ní. wàkẹ́lẹ́ wò náà sí láwọn àna àwọn orósì kú sí à wà máa dá wà ò dáadáa làbátà ló wà ò sádà òun ìlà. fọlọ́n bá sẹ́yìn nìkan ní tí ò lóró rẹpẹtẹ lẹ́gbẹ̀ẹ́ hmm. tí ẹnu ti jẹ́ tí mùnìkan lọ́n bá ń fún tí wọ́n lọ́n bá ń fún kọ́má ní sàdáwó kọ́má kọ́má ní sọ́pẹ́ fọlọ́hún pé ọlọ́hún ṣe fóun wọn láì máa yé èèyàn tábà fún ní àlàáfíà tó pé tí ìkẹ́kọ̀ọ́ bá mú un yóò dáná tí èèwọ̀ náà tọ́pẹ́ ilé ìfọ́ tó lé dáadáa kà lọ́wọ́ àti kò ní lọ́wọ́ àti ibi tí ó pé dáná tí yóò ti gbọ́ná àmọ́ tó lọ́ba ti tẹ kíníkan ti dé ẹ̀kọ́ rí tó ṣe ṣe ṣe ọ̀dọ́ bọ̀rọ̀. gbogbo ọ̀rẹ́ ní ìgbádùn ẹni tí ó rí lọ́dún níbà ìwọ̀n ewu bọ́ọ̀lù o ẹtí ń gbà ẹtí ń gbà ní ń gbà kò lè pé kí ni géèmù lónìí. sẹ́wọ́n rí pé ọmọ àwọn ọmọ bọ́ọ̀lù làbí tí ọmọ àwọn ọmọ àdúgbò àwọn ojú ọmọ tọ́lá ọ̀hún sáàmì yẹn fọ́. bàbá wọn aláàbí àlòkù nílò dáa yìí ìná lọ́rọ́ mi ṣe olè lọ́rọ́ mi yà. wà máa ná àbúrò náà àbúrò náà má fún má fún lówó káfí ṣe dáadáa láyé owó làwọn èèyàn ní tí wọ́n fi ṣe tọ́lọ́ yìí rárá yéè ba ọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ló jẹ́bi. ọlọ́run àwọn ẹni bẹ́ẹ̀ lówó pa pé ó fẹ́ kọ́ wà ní jẹ́nu náà ṣé kò sàánú ẹ̀ báwọn. ẹlòmíín bá lópa yóò tán yóò aṣọ ẹbí rẹ̀ tó fi tètè tú rẹ̀ ń fún gbogbo ntọ́ yẹ kọ́dá wọlé tí ó gbàmọ́ nígbà láńbẹ́ kàá sí àfi tí ó hàn lè mọ̀ yẹn wọn wálé ìyàwó olóyàwó ẹlẹ́yọ kan tó ń wá yín mọ́ ìní ó wù bọ́lá fẹ́ fọmọge mẹ́rin lẹ́ẹ̀kan náà o agbára owó ti wà fún ọjọ́ ìfẹ́ o ara èyí obìnrin lómi ní àbí ní àtẹ́gbè níbi ọlọ́run òun ọ̀dàgbára kankan o ju bàbá òun o ọlọ́run ti mú ṣé ìgbà máa lówó lọ kọ́mọ́ fi sí ọ̀dà fún un wọ́n àtúntò àwọn oníjìnà ọ̀rọ̀ ọ̀dọ́ pàṣẹ lómi jẹ ọlọ́rọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ọkọ̀ tuntun ó sì mú tí ó kánrin ó sì bọ̀ ní ọkọ̀ ó lè tẹ́tẹ̀kútẹ̀ ó lè lu lọ́kọ̀ ọ̀run ìkànnì ẹ̀ bá gbọ́ lórí báyìí ó sì lọ rọkọ̀ tuntun eh, Amẹ́ríkà lọ wà ó sì wálé ó sì rọkọ̀ ńlá ó sì tẹ̀ iná ma ó sì lọ ìyá ìsọ̀kan lájẹ́ ó sì kú olùdarí ìtẹ̀ iná ma ó lè lọ kú sábẹ́ àjàgbé ndọ́dún gbogbo ẹ̀ tí yóò bá gbogbo tí ń yí máa ń lu ìbò tẹ́lẹ̀ wá ní nàìjíríà tó lóun fún ma lóun ló bá lù ṣé bí wọ́n tẹ̀lé lọ ńlọ́pàá rẹ̀ dànù yẹn. wàkẹ́wọ́n ní ìwòsàn síbi àkìsì náà ó ti ń bẹ nínú àwọn èèyàn náà fẹ́kọ́ ti kejì tá a sọ náà ní sẹ́ pé àfikọ́ náà wòye pé bẹ́ẹ̀ àbábẹ́lẹ̀ ìlówó kan ti ti mọ́ ẹ̀yà wọlù ẹ jẹ́ lẹ́yìn ò bímọ dáadáa gbogbo ọmọ rẹ tó bá bí ọ̀nà wa ní ọ̀tọ̀ sí ẹ̀rí ẹ̀kọ́ làáfíà kó fi rí ti wá ọlọ́run wa ti di abáwọn. láyé ní kátà níyàn já náà sí dáadáa tọ́lọ́run wa níyàn ju wa lọ torí pé ọlọ́run fa lówó ọlọ́run fa lówó ọlọ́run rí ẹni ọlọ́run mẹ́ntẹ́ pé owó yẹ lágbọ́n tàníyàn sí pé tí n bá lówó lọ dáadáa ní fi ṣe kọ́ ọmọ dàníyàn bú kalẹ̀ yìí pé tọ́lọ́mọ ìjẹ́ ọdún lọ́nà ìsìn. ẹni gbogbo déyàn ṣe déyàn ṣe déyàn ṣe yìí à ẹ̀wọ́n tí o ti sin ní o tí n bá lọ lówó nísìn à ìyẹn náà ìyẹn náà ìyẹn náà lọ ká kọ́lé tí mi kàtọ́ yẹ kí ó lágbára nígbẹ̀ta lọ sílé àwọn anumọ́tò níta sí ká bá wà lẹ́gbẹ̀ẹ́ wa tàṣin mikra yẹn sẹ̀ǹpá wo sì ga jù lọ.

pé ìyá sinabu ìyá indo ìyá fatima ìyá sẹ̀rífà tó bá ti lówó ní ìsìn wọn lọ lè fẹ́ àwọn obìnrin kan fẹ́ gbé so ẹ̀sìnlẹ̀ wọn àpájì wọn àkọlé rẹ̀ sẹ́ẹ̀kù lé ìyàwó sì máa níyàn tó ń dà sí i a àbá bóyá ló lò lọ olóbìnrin yẹn ò ní jẹ́ ó dáa fọ́ ọ tó pé àníyàn tó ń dà fún yìí àníyàn ni kí ló fi jẹ́ tó báyìí pé kálẹ̀ kọ́ bá wá jẹ́ ọ àti pé kò jẹ́ jẹ́ ọ ìwọ gan lọ fẹ́ràn rẹ lómi náà bí yíbá wọn wọn náà ọba dùn òfowó lẹ̀ òyìn òde kò sí dáná lẹ̀ òwúrú yẹ dáná lẹ̀ àbí àwọn olóòtọ́kùn ní lórí ìgbà gómìnà ìjà lórí pé kò sí jẹ́ lẹ̀ fún owó ni àbí wọn lè ọ̀wárí ọ̀nà kan tó fi ro dẹ kò rọ́ kankan tó fi ro kàálẹ̀ léwu òsùn á dé lánàárọ̀ òun àjẹun bó ṣe jẹun ó ti lọ ọkọ̀ ẹ máa wọlé òjò ọkùnrin ẹ ìyàwó rẹ òsì tara rẹ òsì rẹ o. máa ń ìyàwó ìyẹn máa ń ni. tí kankan obìnrin wa gbóúnjẹ kalẹ̀ àápù kèlè ń ní ọwọ́ àná sánmọ̀ ìwọ náà oúnjẹ yóò dáa o èmi ọ̀bẹ máa jẹ oúnjẹ yìí o èmi náà yẹ kí máa fóbìnrin yìí o ìní ìmọ̀tò ti oúnjẹ yìí tó pè kalẹ̀ yìí o kò sọ́nà mí o látara lòdì lọ ni kò sí kankan tí o mú bọ̀ bẹ́ẹ̀ ni wọ̀jẹ́ ní ìṣe bí náà yóò tó àlẹ́ pa o ọmọ ah. àná sánmọ̀ wọ̀ lọ́hùn. bá a fi mọ lẹ́lẹ̀ o bá a fi májẹ̀ ọ̀pọ̀ náà gbèsè ayé mi o ọwọ́ àjẹ wọn díẹ̀ bẹ́ẹ̀ àjẹ yó ah. ọjẹ díẹ̀ bẹ́ẹ̀ ló mú sí okú. kọ̀ọ̀mọ̀ báwo yóò tún lábọ́. ẹ gẹ́tà ni pé àwa gbé yòókù ẹ gbé ah. ẹ gẹ́tà gẹ́tà. Ah. lábọ́ yóò lábọ́. sójà eré sójà eré ni tí yọ wọ́n fún ọ. ó sì sa yìí ẹ̀gbọ́n bàbá yìí lọ ẹ̀wọ̀ òsè bẹ́ẹ̀ náà ń gbé yóò jẹ yóò ìyàwó mi àgbọ́ lẹ́nu ìyàwó mi tó ní bọ́ọ̀ wáyé máa fẹ́ pè fọ́kọ òun tààrà pé kò á dá a fún kò ní o bá ní tọ́ tààrà owó sàgbà ẹ̀rọ sàgbà ẹ̀rọ ni etí mi lè gbọ́ mi ọ̀dẹ̀ pọ̀ dáadáa láàrin àwọn èèyàn wọn á ló sì pọ̀ lẹ́ yorùbá òṣèṣì ní pọ̀ lẹ́ yorùbá wọn rárá adarí máa jẹun òsì bẹ́yẹ máa jẹ sínú sífọ̀ ọ̀tá yìí máa jẹun àdáwó bẹ́yẹ obìnrin ọmọ bí tó. èèyàn tẹ ẹjọ́ mi tó mi ti mú owó wá tó bá máa bẹ̀ ó bì tó jẹ yẹ tó bá sáré kó bá lè máa bí tó mi ti owó yẹn ó bì tó jẹ yẹ pé a ṣé ń tí ojú rẹ̀ kò tó lówó rè ìwọ́n lè máa jẹ ọ́ ṣé kò tẹ́ rẹ̀ rẹ̀ ó mẹ́rin ọ̀nà tí ọ̀ tí ọ̀ tí ọ̀ tí ọ̀ túrú tán àlùbọ́ ń kọrin mi ńgbà wọn rajà lọ́wọ́ obìnrin ọjà two hundred naira wọ́n lè fún one thousand ọ̀pẹ ló ti rajà wọ́n lè fún one thousand ọlọ́run ní déńjì wọ́n ní ọmọ déńjì lọ bàbá dọ̀la ẹ mú wá bàbá dọ̀la ẹ mú wá ó sì mà pé ọmọ yìí mọ̀ yìí pé kò fóun kò sì fẹ́ gbowó padà tàbí tó lè jẹ yóò gbà nǹkan ní ẹsẹ̀ bàbá afẹ́ gbà nǹkan ní ẹ̀sẹ̀ yẹn náà wọ̀ọ́yẹ máa mú lọ ìyàwó yẹn máa mú lọ jù bẹ́ẹ̀ yẹn lọ. ọwọ́ bá ju wọlé. ṣé owó ní wọn mú wálé tí wọ́n yẹn ra gàárì àti gíní fún ọ̀dọ́ jẹ́ ẹni tí retí pé tàkùtẹ̀ ń bẹ̀ẹ́ ta lára ìyàwó rẹ̀ lóòdì háì lọ́ọ̀ háì. ìnìyàn ti dínà ti wò ó àá. ń gbẹ ṣe jọmjọmú yìí ẹ máa mú lọ ọ bụ mọ̀ pé òye ní kéńtì ọmọ pé òye ní kéńtì ọmọ ọmọ àbówó dáhà sí ni. kò ní kó pé wá padà kò lè kó pé wá padà wá pé owó mi àbẹ̀wò pe nọ́mbà yín gbà yẹn pe nọ́mbà yín ṣé wò ní fún nọ́mbà à ntọ́njẹ ntọ́njẹ nù. oúnjẹ kú jẹ obìnrin ṣe jẹ fọ tọ́ ọmọ jẹ ẹyin bàbá tí ọdẹ la ní o ọmọ ọ̀dọ̀ kan ẹyin lọba mú nǹkan wá ń jọ kan ní abá jẹ wọn jẹ sọ̀rọ̀ ajé ìjọ rẹ pé tiẹ̀ dúró bolo tiẹ̀ kiri ń tó ẹ ó ní ìgbà tó ń bẹ ní tó wọn àjá ìsì ó máa ń wọṣẹ́ nígbà yẹn òun á wọṣẹ́ fẹ́ nìkan nígbà náà kò wá rí nǹkan fún lówó òun lápàdé ló fún lówó lòun ló bàbá bàbá rí ní lòun á tẹ̀sí kù tó bàbá ti kọ́ ọ̀pọ̀ fún gbogbo tí mẹ́rin wọn lẹ́wọ́n lè fi dànù ìdá wa jẹ sínú táwọn nìyẹn owó jẹ ọmọ bẹ́ẹ̀ yẹn. wọ́n jẹ kú jẹ bó bá ń jẹ́ ọlọ́ọ̀lì bí wọ́n ń gádàrà má jẹ́ lórí o dùn ibi tó máa wà ní mi àmọ́ dára bú pé àwọn o tó máa bọ́ọ̀lù wá ní ìsìn o òbí tó máa bọ́ọ̀lù wá ní ìsìn o. ó ṣe é sọnù. ẹ ẹ jọ̀nà jọ̀nà ìdáná máa tàtìdà alẹ́ tàtìdà alẹ́. ó sì ó sì pẹ̀lẹ́ nù ẹ̀. èyí ò bá wù. fàlẹ́ àpẹẹrẹ àmì ìlà gbogbo wa ti mú mi ní fàkúrú sẹ́yìn síbò lè mùmínà walhamdulillah pàṣẹ mọ́mọ́ ní ọ̀pẹ ni tí mo bá rówó gidi tọ́ba náà alhamdulillah tọ́ba kọ́lé tí ń filé rẹ̀ sọ́lọ́hún alhamdulillah tí máa ń gun mọ́tò tí fi ń tí fi mọ́tò rẹ̀ gbé nǹkan rẹ̀ tí wọ́n fi gbé àtẹ́wó tí wọ́n fi gbé àtẹ́wó lásán gbogbo wọn àwọn ọmọ ọ̀dọ́ àfáàsìn tí wọ́n tí wọ́n ń bayé ara wọn jẹ́ dáhùn fún àwọn bayé jẹ́

ọfẹ díẹ̀ lẹà ẹgbẹ yà ń gan kọkàn tí ì sí gbójú kọkàn tí ì sí díẹ̀ ní ó ti ní ó sì ẹbí ọlẹ wọn kọ lápítà lé wọn ni sí nǹkan mi jù bẹ́yẹn lọ. fọwọ́ alámọ̀tá làwọ̀ kọfọ́nàtà làwọ̀ jẹ́ ìhẹ̀jẹ̀ lànà fún. àtá láwọn àna ìsánà fàtíà àwọn fòsíà ní sẹ́yìn kọ́ bàdàwọ̀ kò sí bàdàwọ̀ fi dáadé ka ajíhùn wọ́n ń dìgbà máa bàmú mi lẹ́rù ẹ̀jẹ̀ mú mi ní òdodo nǹkan wọ́n ti tẹ̀lé sí ẹ̀jẹ̀ àyẹ̀wò ajá yà á di ah, eléyìí lẹ́yìn náà ọ̀rọ̀ wọn abẹ́rẹ́ bàbá rẹ̀ wọ́n ti lókè sọ́mu pé ọmọ pé yàyà rẹ̀ já yìí ọ̀la àlìjẹ́ náà wọ́n bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ yé pé kò sí ní tí o lè ṣe wá tí ìbá sọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọ̀lọ́ wọ́n ní kódà lọ́wọ́ ana ìnsáná fàkọ́dà súnmọ́ bàtíà èèyàn sì gá kò bí owó àbí àǹtẹ̀ẹ̀tì ọba kọ ọba kò ọba wà sí bẹ́ẹ̀ ọba wà sí à bíyà àǹtẹ̀ẹ̀tì dà owó ìdá ọwọ́ tó sẹ́yìn wọn bẹ̀rẹ̀ rẹ̀ pé ọwọ́ gbẹ́yà rẹ̀ ta ọ̀pọ̀lọpọ̀ owó padà ó ó fò rẹ̀ sàn kí ló wá dáa tó kẹ́kẹ́ wọ́n mi ní ìjọba wọ́n ní bàbá rówó àgbẹ̀tàn bàbá rówó àgbẹ̀tàn ìbá bá bá bínú àgbẹ̀tàn bá rábíanú àgbẹ̀tàn bá yọnú àgbẹ̀tàn. Ah, ọlọ́mọ ṣàánú wa o. àgàgà kí nǹkan rẹ̀ jẹ́ wá sọnù kọ́kọ́ bọ́ dẹ̀ kọ́mọ́rì ah, ẹ̀sán ti ní gèdètè. ẹ̀rí kan bẹ́ẹ̀ wọ́n ní ìyá wa rọ́bì àgbàdàwì ó sọ̀rọ̀ kan ó ní iná aláwátà ajíríyá á ń sátí ní màrárátà sọ́bùrìyá wọ́n ní tí nǹkan bá ṣe yá yà wá torí wà ní ọlọ́run ni wọ́n á ti máa gbọ́dọ̀ wọn ti pẹ́ wọ́n ti ní wọ́n bá ṣe yá tó tó bá dùn wọ́n wọ́n ní wọ́n á sọ pé adùn ẹ̀sán tí màá rí lára kínní yìí ó sì mú mi gbàgbé kí n tiẹ̀ tẹ̀sí sùúrù fún kò jẹ́ ìtọ̀ méjèèjì kí n lè sùn tó pé ẹ̀sán rẹ̀ ti ń gbà wọ́n ti tẹ́tẹ́ tẹ́lẹ̀ ìmọ̀ràn pé ẹ̀sán rẹ̀ kọ̀pìtì kọ̀pìtì ni kò jẹ́ ó jẹ́ kí n gbàgbé pé àdìsù ń jẹ́ ń jẹ́ wọ́rí. àwọn ẹ̀kọ́ yẹn wà lè aláwọ̀ lè bó wà sáwọ̀ lè amọ̀ lè gámọ̀ fi inú lè yá kó ló yà sọ kí gbogbo ń tí a kà ní nǹkan tó kù díẹ̀ káàtó yìí káàtó kọ́ ti ẹ̀sẹ̀ ìfọmọ ènìyàn láyé kọ̀ wá pò lára ẹ̀ ṣe bí kọ̀ọ̀kan jẹ́ àjọ kú èèyàn kú tá ìgbìyànjú ọkùnrin náà ni àbí ló sì lọ bẹ́ẹ̀ nù kẹ́ láéláé wọn láti ti gé ọ̀pọ̀lọpọ̀ náà lè tún wọn tó yẹ ẹ̀fọ́ náà yóò tún yẹ ẹ̀fọ́ bẹ́ẹ̀ ìmọ̀ ayẹ̀sù làìláàdì yìí ó kú tún lè yẹ ẹ̀fọ́ kọ́ ajá odikeji kínní yẹn rán àbí wa sẹ́mi ẹ̀ bàjẹ́ ni alẹ́gbẹ̀ẹ́ lọ́nà wa sówó ẹ̀ sọnù ni alẹ́gbẹ̀ẹ́ omi wa kíní kan tẹ̀lé ni alẹ́gbẹ̀ẹ́ dáadáa mi wa dáadáa tó gbé wa àgbẹ̀ kan sùdà àti fún ìtọ́kọ̀tẹ̀lẹ̀ tiwa àgbẹ̀ kan ìdájọ́ jẹ̀mọ́ fún dáadé jẹ̀mọ́ fún múmẹ̀nẹ́ tàbí múmẹ̀nẹ́ lẹ́yìn tí òru kan ọlọ́run ẹ̀yìn tí òru tó fi gan ní ìpèrí ọlọ́run ní múmẹ̀nì ẹ̀yìn tó pàpọ̀ lọ́run tán yáyá pé wọ ọlọ́run wọ ní ọ̀rọ̀ ní múmẹ̀nì kí lẹ́yìn tó ń ṣe ìbejì èèyàn bá wọn wọ́n ní gbọ́dọ̀ sọ pé lẹ́yìnmá anakun yàyàmù kìyàmù ti yọmọ lárẹ́bà fi wọ́n ní wọ́n ní ọjọ́ àlẹ́kìyàmù yìí náà lápẹ́ ọjọ́ kankan ìdí tí fi ń jẹ́ ọjọ́ yìí wọ́n lọ́nà ọ̀nà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ kìyàmù náà fi ní gbogbo ìgbìyànjú rọ́bìlà àdàmì yìí àwọn èèyàn ó ti de gbogbo àwọn èèyàn á sínú sáré iwájú náà fún rọ́pìlì àdàbí lórí ẹsẹ̀ wa aláwà jọ náà. ìdúró eléyìí ìdúró ńlá ni gbogbo alam gbogbo ńlọrọ̀ dá bàtà àti èèyàn àtàjẹnú àtẹranko àti gbogbo ńlọrọ̀ dá àtẹrà bí ìfẹ́ àti wàhídà pẹ̀lú ìgbẹ́yọ̀ kan pé ẹ̀ ń dé wọn ní méjì gbogbo tó ti kú tipẹ́tipẹ́ tó ti ju tó ti ju ju ju wọ́n lè máa ti ń sàárè sàárè a máa gbé sàárè mi ẹ̀ mà bẹ́ẹ̀ tẹ́fọ́njú kan oṣù wọ́n ti sin bíyẹn mẹ́wàá síbẹ̀ àwọn ọ̀sán kan bẹ̀ nígbà àwọn jẹrà mọ́lẹ̀ wọ́n tún pé sáré wọ́n tún sàmì síbẹ̀. tó pé àwa nílẹ̀ ń bí ni a fi ń jọlá pé ẹni tí a máa ń dà lé dẹ̀ ọlọ́mọdé kí ẹyin kágọ̀ ńgbà tí ìdáyà òdì dé pé àìsàn kù sílé pé a máa ń gbókù lọ tẹ́lẹ̀ sáré ló kún àdúgbò lọ rẹ̀rẹ̀rẹ̀ tí ó sì bá láàka ìmú anílẹ̀ ìmú mo ní wọ́n sìn kù síbò ń bò mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mo wọ́n sì sí tẹ̀sán pé ilé rẹ̀ tọ́kọ́ ọ̀rà ọ̀rà ajá alé ẹnìkan ajá alé ẹnìkan lòún rà tẹ́ ìkọ́ni jẹ̀ sí ṣé ilẹ̀ ilé ní àmà gbé pé ó fẹ́ sin bàbá àwọn tó kú àti ìyá tó kú pé ẹ̀sìn náà tó ayé ta o àbí inú omi ní òsì so tó bá nílẹ̀ la fi ń jọlá bá ti jọlá yẹn ìtẹ́ là gbòkú lọ ìtẹ́ kò sì wá bá mu káwọn ṣèkù sí nítorí àbàdà ara wa kò bá mu ìwé àti ìtọ́lọ́ kò ní jẹ wa ó léwu gan kò bá tẹ̀yẹ àwọn kò tó bá ẹ̀kọ́ mu bọ̀ lọ́dọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn náà kò tó tí ì náà ó sì máa hájú bómi náà ẹ má gbé lọ sí ẹja kílẹ̀ ẹ̀yin ò ṣe gbé lórí báyìí òkú èèyàn ẹ̀ ti sínú ilé ẹ̀ máa ń jọ́dà lẹ́nu ọjọ́ díẹ̀ ni tẹ̀lé àní tí a bá fẹ́ sìnkú tán ká mú èpè tàbá gbòkú sínú sàárè tà tá a gbèjì lórí káwá lọ wọ èpè kọ́rọ̀ kó tí kò mú dáadáa káwá sàn mọ́ nǹkan mí kọ̀ torí òórùn kọ́ba máa ń pa ibi pápá ya lẹ́nu nẹ́bí àti bẹ́ẹ̀ bọ́dì ẹ̀mí lọ́wọ́n fẹ́ bá sọ̀rọ̀ bọ́dì ègbè lásán lòun tí ó rà ẹ bá rò pé ẹran ní òkú ajá rí òkú èèyàn burú yẹn ọkùnrin jù yẹn lọ bá a lè wọn bá a lè wọn láwa yìí gbogbo ohun tí ń bẹ lèèyàn rùn lọ lòkú èèyàn ọwọ́ sí fún jùlọ kọ́lọ́ ọ̀dà wa ẹ̀yin òru lẹ́ máa fàtìmú fàtìmú fàtìmú ní ìtẹ́gùn nìyẹn o ìtẹ́ ni pé ká tó sàn nǹkan máa ń tẹ́ torí pé òun nìkan tí wọ́n sì síbẹ̀ ẹ bá sì kú bí bẹ́ẹ̀ sí dáadáa òkú ìjọba gbé wá fg kó bá ti wọn wọ́n fọ òórùn bú lọ òórùn bú lọ sílé kò tí ẹ̀ sínú làákẹ́ àwọn àwọn ìlú mi ìgbé máa ń kò sínú làákẹ́ wọn nígbà ń bẹ lẹ́bọ tẹ́kẹ́ lẹ́bọ wọn àti tètè bẹ́ẹ̀ náà kìtẹ̀ ẹ̀ àwọn ni ẹni kìtẹ̀ ẹ̀ sì gbé báyìí kìtẹ̀ ìjọba bá bẹ́ẹ̀ lọ àṣà ìdẹ̀rẹ̀ ni ó tètè kò bá láàká ìmú kò bá ọ̀làjú mu kò bẹ́ẹ̀ sìn ó léwu gan. ní tẹ́ tí a máa ti sìnkú kan sí tẹ́ láti bí ọ bí àdọ́dọ̀ ọdún wọ́n tún padà lómi padà wọ́n kó gbogbo àwọn èèyàn ti ju lọ sílẹ̀ wọ́n tún máa tún gbẹ́ fúta léde lọ. bàbáyá àwọn lè náà so ojú kẹjẹ ń sin wọ́n sí yẹn kálukú ló ní sàárè tiẹ̀ ìjà lè jà mà ìfi sàárè tiẹ̀ ló ti máa yẹ kálukó de gbúgbọ́ gbúgbọ́ gbúgbọ́ wọ́n ní bẹ́ẹ̀ àkọ́kọ́ lọ́kọ́ máa fó kálukó jì í lùsàárì rẹ̀ kálukó ń jí báyìí yẹ máa bọ́ ta òun yẹ máa lọ́wọ́ gbé bọ́ ta kálukó ń bọ́ ta kálukó àdóso lùsàárì kálukó máa wò yán yán yán wà á sì di kọ̀sí kùsí lé má kọ̀sọ́pẹ̀ má ẹ̀ ẹ̀ ní bá pèsè lẹ́ máa wò akáde ẹ̀ tún máa náà mi náà sẹ́nà tó lóko ló ń da tó ń darí tẹ́ náà lọ gbólógbólógbólógbó ẹ̀yìn kìíní ijó ní ìdí ọ̀dá lábẹ́ ẹ̀mí kálukú yọ padà síbẹ̀ ìwọ tí wọ́n dá èkejì ọmọ tí wọ́n kéde kejì ẹ̀dọ̀ fún wọn lẹ́yìn yọ padà síbẹ̀ kálukú kò tiẹ̀ lọ ni gbogbo ìgbà tó rí pátáláyé tó rí dáná orí tó rí dànù yọ padà síbẹ̀ gbogbo orun lọ ọkẹ́ ilé bàbá ni o wọ́n bọ̀ fa títí kan ní o gbogbo tó bá jẹ́ gbogbo orun pátá síbẹ̀ padà jì kálukú dìde bíi bíi nǹkan mẹ́ta àtàwọn àgọ́ni. níwò níwò fèrè méjì iná àjà pa lọ́wọ́ ló máa jábọ̀ iná nígbà tó máa sá fún pé iná iná iná iná ẹbí iná ní ilé kálukú lọ bí tí wọ́n fẹ́ ká fẹ́ gbọ́ wá. màlẹ́kà tó ní ma pé ẹ máa lọ bá yẹ ah, rárá o ojúbọ̀rọ̀ ká bí èdè bẹ́ẹ̀ ojúbọ̀rọ̀ kíkan ká èdè bẹ́ẹ̀ àrẹ kú ibi ààrẹ ń wá ní ìdẹ́tùn ọ̀sẹ̀lẹ̀ torí pé wọ́n jọ ń lé wa lọ ní àwa àti èèyàn wọ́n jọ ń lé wa lọ ní àwọn àtàjánu wọ́n jọ ń lé wa lọ ní àtàwọn àjànàkú náà erin náà ẹkùn náà ẹfà náà màálù gbogbo tí tọ́lọ̀ ta yányá wọ́n jọ ń lé wa lọ ní. tó wọ́n tẹ ẹlòmí ìmọ̀lẹ̀ wọ́n ní wọ́n tẹ fún ẹlòmí ìmọ̀lẹ̀ báyìí nígbà pé fún rẹ̀ gbogbo fún ẹkùn àbẹ́ ìṣèkejì ọmọ tó wá ti bọ́ ẹ̀rọ ẹ̀kọ́ wọ́n jọ wọlé báyìí wọ́n yọmọ sáré lọ ìwọ́n máa yọ tẹ̀lé lẹ́yìn lọ yọmọ jọ lọ yọmọ jọ lọ yọmọ jọ lọ nígbà fún bá pé títí tó jẹ́ lọ́dún kò ní dá kò ní kò ní kò ní kọjá mọ́ wọ́n àti ẹgbẹ́ mọ́lẹ̀ bí eré ti bẹ̀rẹ̀ lébi fún ọ̀rẹ́ ẹgbẹ́ àbájára kò ti bẹ̀rẹ̀ lébi pẹ̀lú ìyá. wọ́n wo èrè òfìsí náà yẹ ibi ìfìsí náà dẹ́gbẹ́ le kàdúrà òfìsí náà yẹ àdébì sàdára ńgbà tí ibi ìfúnlẹ̀ rò pé yóò rí báyìí yóò rí báyìí ibi àdébì mi ṣe àgbàdàgẹ́rẹ́ yọ lọ gọ́ láti ẹ̀yìn náà. onígbọ́dà ọwọ́ gbàgbé gbogbo yẹn gbogbo yẹn gbogbo yẹn yẹn ni wọ́n bà ìsọ ìgbòkè kankan lẹ̀. léwé dáhùn dáhùn ìdáhùn sí sáàlà á. Ìdàgbọ́n sílẹ̀ pẹ̀lú ààrẹ gbogbo ń bá a dà á. Wà á kọ́ ẹgbẹ́ tí láàrọ̀ bí wọ́n kọ́ ẹ̀ là á. Wà á kọ́ ẹ̀ ní ìsànú mọ́ ẹ̀ là á. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إذا سلت لك من المثال òní lọ́pọ̀ ní bẹ́nù rẹ̀ òní lọ́pọ̀ jáde wọ́n á milẹ̀ sílífà làá sílífà làá ní mímì tí ó fọ̀gẹ́ ọ̀mẹ̀ ń. sẹ́wọ̀n pé gbogbo nǹkan ló ní ìgbọ́mọ̀ tiẹ̀ ìkóta lè kan ọmọ kékeré tí ó di ọmọ rí pé wọ́n gbà ọ́ ní kò tí ó jókòó pẹ́rẹ́ bàbá kẹ bàbá bẹ́ẹ̀ ẹ bá fẹ́rẹ́ mi sẹ́wọ̀n bẹ́ẹ̀ ọ̀rẹ́ náà lè nọ méje tó ara arábìnrin àgbàlagbà tẹ̀wé kò lè mọ̀. ọlọ́run ní kálí gbọ́dé pé gbẹdẹ́gbàgbẹ́ ilẹ̀ ọwọ́ tóbi àríwá ẹ̀rí tàbá mi kò ní màpá mìíràn súlítì lábìlẹ̀ àjílí sáàlà mímì tiẹ̀ wọ́n mí o wọ́n mí mímì tiẹ̀ ni o tó ń tilẹ̀ wọn kó ń dára o pé tí bẹ́ẹ̀ rẹ̀ yẹ kí ẹ kó wà ha gbogbo ẹ̀dùn pọ̀ pọ̀ ẹ máa kọ́ ọ́ta. ọ̀kọ́ báyìí kí lọ́kọ̀ọ́dù lè báyìí kí lọ́kọ̀ọ́dù kí lọ́mọdé ti ń gbà báyìí. yàrá ìlú tó hàtì fún ọ̀gá. é bi jɔn na mɔn kpɛkali bɔ kura de. sẹ́sẹ̀ kò á ní síbò kò ní síjọ́kò kò ní òun ọba súnmọ́ sálẹ̀ bí ìbọn bá ti ní lórí. Bàbá yín àmọ́ mi kọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀sìn mi kọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ. Bàbá yín àmọ́ ẹ̀sìn kọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ yàrá wẹ́ má fi sẹ́yìn rẹ̀ tó bá mọ kékeré tójú ò lè rí ní ó kéré dé ńdọ́nà yọ̀ọ́ ẹ̀ bàrẹ̀ yọ̀ọ́ ومن يعمل مثقال ذرة شرا ẹ má tẹ̀sí láburú náà olóńgbàjọ náà. ṣé wẹlé yìí kò wá mú yàn gbà ṣé kò mú yàn gbà kéèyàn bẹ̀rù ọlọ́run kápáyà ọlọ́run pé àǹfààní wà báyìí ebi ò tí ọkùnrin tí ọkú wọn èké ẹgbẹ́ òkúta wọn èké ẹgbẹ́ ta òwò tó ma yàn bá jẹ́ ẹ̀yìn àfáà ni aláàjì ni ẹ̀yìn sẹ́títọ̀ ni ọ̀gẹ́nìkan ni wọ́n gbàgbé ọkọ̀ ọjọ́ náà bí wọ́n fẹ́ béèrè sáti ti kú bá fẹ́ béèrè sáti ti kú yá ló kú jọ náà wọ́n gbàgbé sẹ́nitọ̀ wọ́n gbàgbé ìmọ̀ọ́mù wọ́n gbàgbé àbá wọ́n gbàgbé kíkiri kan ló ń jẹ́ òkú ní àjẹ òkú kan lóko ọ̀jẹ̀ kan yìí bọ́dì bọ́dì wọ́n lè nípa lẹ́bọ́dì wọn àti ìdábọ́dì sìn àìdábọ́dì ìbá àti ìlérí yẹn dúró sìn ẹ̀jẹ̀ àyẹ̀dú ẹ̀ kó tó di kó yíwọ́. yàrá àyẹ̀wò الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد bọ́lọ́n ṣe ń kí ni ẹ péjú àìkíyàmà yóò lé lébi pé gbogbo ohun tí líle láyé tí ìlé débẹ̀ àìkíyàmà ó lè kọjá bẹ̀ ẹ̀yin ajẹ́ ọ̀nà ọ̀nà ìfúnfúnfún káyọ̀ má dèbí ẹyẹ à ọ̀rọ̀ àìkíyàmà kọ́ ẹ bá yẹ máa gbá bá bá bẹ máa gbá lẹ́yìn tí ọmọ rẹ̀ àbí nǹkan yọta ti wé yọ máa sọ ọ bẹ máa sọ máa dùn yọ máa lè dùn yọ máa lè dànù yọ máa hàn náà. máa ń pè ya máa ti la máa lò wàlà wàlà dùn wọ́pọ̀ mọ̀tò kọ̀bùrì tó ń sí lẹ́yìn ìlàsálẹ̀. Nínú wọn tí ọlọ́run pé kátó orílẹ̀ nínú yẹn, kọ́lá jẹ́ wúlò fún àwọn. Ní ìkádìí ẹlẹ́, ẹ máa gbé